الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah túmọ̀ sọ́látù wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn ní ọ̀yọ́ state tí wọ́n bì tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lẹ̀ ọmọ bá ní sàlékún dáadáa àti àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó so nígbọ̀wọ́ ètò yìí nínú àwọn òbí àti àwọn mùsùlùmí pẹ́jẹ́kẹ́ tó máa gbóhùn wa ọlọ́run jẹ́ kájọ jèrè papọ̀ láyé àtijọ́ ògbìn alkiyama àlékún àrísìkì àlékún ìmánì ọlọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo tó lè jẹ́ kí sẹ́ ẹ̀wọ́ bàjẹ́ nínú sẹ́árì mi nínú àwọn nǹkan mi ọlọ́run làwa ń bẹ̀ ọ̀làlá ìlàlá ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àyọkà láti inú alukur'an látẹnu akẹ́kọ̀ọ́ wa abdullahi bọ́nà umar bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر fasalli lirabbika wanhar inna shanihaka huwal abtar ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àní ka hadith lónìí nítorí ọ̀rọ̀ mọ̀fúhùmù shirk tí à ń bá bọ̀ kó lè já sí pé a sọ àsìkò wa lò bí ramadan ṣe ń parí ọlọ́run kí iṣẹ́ ìwọ bàjẹ́ o ẹ̀yin ẹrú ọlọ́run a ti ní part one dánilẹ́kọ̀ọ́ yìí ẹbọ bó ṣe jẹ́ nǹkan tó burú bó ṣe já sí pé gbogbo iṣẹ́ ní ọ̀jẹ̀ tí ó bá fẹ́ jẹ́ téèyàn ó dọ̀dọ̀ ọlọ́run lẹ́ni tọ́lọ́run bínú sí a wá ń sọ nípa àwọn oníranran ẹbọ tó yẹ káwa mùsùlùmí òdodo ká sọ́ra fún tó sì ń ṣẹlẹ̀ nínú ìlú wa tó sì lè ba ẹ̀sìn wa jẹ́ téèyàn ọ̀dọ̀dọ̀ ọlọ́run gbogbo òórùn rẹ̀ ti bàjẹ́ èèyàn ọ̀dọ̀dọ̀ ọlọ́run ààwẹ̀ tó epo febi panú kò ní gbalada gbogbo ájì téèyàn lọ kò ní wúlò ọlọ́run mọ́ sọ̀rọ̀ èmi àti yín bẹ́ẹ̀ a ti ṣàlàyé nípa pé azabuhu lìgẹ́rì là mímọ́ pa nǹkan fún un tó yàtọ̀ sọ lọ́hùn odidi ẹbọ ni kódà ìmáàmù ahmed ọlọ́mbà ni sanwó-ẹlẹ́sùn olóore wọ́n gba àdíìsì kan wọ́n látọ̀dọ̀ wa tọ́rìk ọmọ shehab ó ní pẹ́ẹ́nà rasulullah sallallahu alayhi wa sallam kọ́l dákọ̀lá aljannata rajulun fi zubabin anábì sọ fáwọn sàbẹ̀ ńjọ kan ó ní kẹ́ẹ̀ máa wo bí tọrọ ká pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tó burú dé o ọkùnrin kan yóò wọ ọ̀nà tó bá dijọ́ ọ̀gbìn alkiyama nítorí esin ẹ wo bí esin sin bó ṣe kéré tó yẹn ẹnìkan ó sì yọ ẹnìkan wọ àlìjánná nítorí ẹ̀ wàdákàlà náà rọ̀rọ̀ jù ló ń fi dùbà bẹ̀ ẹlòmíì ọ̀wọ́ náà nítorí ẹ̀sìn àwọn sàbẹ̀ ní kọ́ọ̀lù wàkẹ́ ìfàdálìkà ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ṣàlàyé fún wa bó o ló ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń sọ fún yín ó ní sẹ́yìn ráwọn ọkùnrin méjì kan wọ́n kọjá nínú àwùjọ kan lọ́jọ́ kan àwùjọ eré ìlà umsonam wọ́n ní òòṣà àtọ́jẹ́ pé wọ́n máa ń sìn nínú ìlú yẹn ẹnìkan ọ̀wà ní gbàbí òòṣà ń kọjá àfikọ́ ara pa nǹkan kan fóòṣà wọn nígbà táwọn arákùnrin méjì tí wọ́n wá débẹ̀ wọ́n wá sọ fún wa pé èyàn gba bí ìkọjá òòṣà wa yìí ọ̀ọ́tàjẹ̀ ẹlẹ̀ ọ̀ọ́ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ fún kéde o òòṣà wa yìí ó ní kan náà bá ní pé kò sí nǹkan kan tó wọn ó ta lẹ bó ṣe é sin ọba mu èèsìn e àáfà ó mu èèsìn e ó sì pa èèsìn e ẹ wo bí ẹ̀jẹ̀ èèsìn ṣe kéré tó ànábì ọ̀sán àlọ́ ń sọ ìtàn kìí ṣètàn ìjàpá àti yẹn níbo ìtàn tó wà ní àdìsí tó lálàáfíà ni ọ̀pá èèsìn báyìí àwọn àtẹ̀yìn bá jẹ́ ọkọjá ànábì ní fàdákàlà náà rọ ọwọ́ ọpọ́ pa ẹsẹ̀ fóòsà yóò jẹ bàbá ńlá àyà níwájú ọlọ́run wọ́n bá sọ fẹ́ nìkejì rẹ̀ ọ̀yà ńgbà tí wọn ò ní nǹkan tó pa pa kó o fi súnmọ́ wa yìí ó pa nǹkan fún lẹ́yìn ọlọ́run fàdọ́rọ̀ bú wọn bá gé ọrùn kálà ń sọdún eégún à ń sọ̀rọ̀ òbejì à ń ṣe ọdún ògún gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jó ní mọ́tò níjọ́ tẹ́ ẹ ti ń sọdún ògún sásídẹ́ǹtì ọ̀wá ṣẹlẹ̀ mọ́ ni ní àdúgbò kan nìbàdàn ibi ọdún márùn-ún sí méje sẹ́yìn nítòsí ibi tẹ́mi gangan gbé wọ́n ṣe ògún àjọbọ tí mo rántí pé nínú àwọn àáfàá àtọ́jà àáfàá wa wọ́n ṣe kútúbà jímọ̀ ẹ̀yin mùsùlùmí onímọ́tò ẹ̀yin ọlọ́kadà ẹ má bá wọn ṣe ògùn àjọbọ wọn ṣe ògùn àjọbọ tán kò péjọ mẹ́ta sí márùn iná jó gbogbo àdúgbò ṣọ́ọ̀bù àdúgbò millions of naira òun ni tó jóná ògùn àjọbọ kò lè làyín níbi àdánwò ogún àjọbọ kẹpa nǹkan fún kẹ ajalẹ kódà kó jẹ́ ewúrẹ́ lẹpa kó jẹ́ màálù lẹpasẹ ìtẹ ẹpa nǹkan fún lẹ́yìn Ọlọ́run ẹbọ ni ẹ̀yin mùsùlùmí tẹ́ ń ṣiṣẹ́ rin láwọn ìlú wa yìí iṣẹ́ ẹ̀rin ọlọ́run lónìí rìn odidi súrà kan ní suratul hadid nínú kùránì ànábì ọlọ́run dáwúdà odidi ànábì ọlọ́run ni kò torí pẹ́sẹ́ ẹ̀rin lòun ṣe ẹnjìníà ni tó ń fi rin ṣiṣẹ́ ànábì dáwúdọ̀ pé sinrin nítorí irin níjọ́ tẹ́ ẹ ti ń ṣe ọdún pé iṣẹ́ ẹ̀yin iṣẹ́ ẹ̀rin ni tẹ́ ń ṣe nǹkan míì tẹ́ ń pa nǹkan fọlọ́run sádẹ̀wọ̀ wá ṣẹlẹ̀ sí yín ṣe ti wá rori ayé àtòrí ọ̀run torí náà ẹjẹ́ àtúbà bá a ṣe ń gbá àwẹ̀ táwẹ̀ ń parí lọ yìí ẹ má jẹ́ àpadà síbi ẹbọ ọlọ́run níjà sórí búláyà àtọ̀run o èyí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú t tí ẹbọ tó kó sínú àwọn àáfàá lára ń tẹ́bọ tó kó sínú òun náà ni àsọlá wàdọ́à fìlìkùbùr kéèyàn máa kírun tàbí kọ́ máa ṣàdúà níbi sàárè àlàyé tó pọ̀ tẹ́ ẹ dórí kákọ́ mọ́sálásí sórí sàárè àbí kí sàárè ọ̀wọ́ àwọn ajú mọ́sálásí kọjá pé bẹ́ẹ̀ láti máa kírun gbogbo eléyìí náà ọmọ kò sínú ẹbọ púpọ̀ o bàbá ti kú ìyá ti kú ọ̀rọ̀ wa dàrú wọ́n ní kó lọ bí ojú orí bàbá rẹ̀ kọ́ lọ bí sàárè bàbá rẹ̀ kọ́ lọ máa tọrọ lọ́wọ́ sàárè bàbá tó ti kú ò tó jẹ́ òsùn lọ́rùn bàbá nǹkan sọ̀rùn bọ́ yóò ń jìyà lọ́wọ́ nù sàárè gbogbo ẹ̀yin mùsùlùmí tó ọba ti lè rẹ́nìkan tó sọ fún ọ pé ibi sàárè bàbá rẹ lọ lọ ọ lọ sàdúrà ńbẹ bàbá mi sànú ọmọ rẹ o wàhálà tó dé bọ ẹyin kìnìkan foríjì mi o òkú tó wà sàárè ò lè foríjì o ọ máa tọrọ àforíjì fún bàbá rẹ ni ọ máa ṣe sàárà fún bàbá rẹ tá a bá lọ bí sàárè ètò bá ìsìláàmù mu ni ká ṣe àdúà asalaamu aleykum ahala diya minali musulmi ni walimomini anabi ilẹ̀ salamu sáwọn òkú ni ẹ ṣàdúà fún wọn ni torí pé àwọn náà ní bùkátà sí yín àwọn ò lè ṣe yín lóore kankan ìmọ̀ ẹ lọ kírun atúwárí ẹnìkan wá kú àwọn ọmọlẹ́yìn wa ni pé ah ṣéwà àwọn ẹni ọlọ́run ni wọ́n tó wá kọ̀ nǹkan lé lórí kódà wọ́n ò tó máa búùkù appointment ìjọba ilé mi ò wá lo wákàtí méjì wọ́n lọ́ máa ṣe náà fìlà bẹ́ẹ̀ gbogbo eléyìí ẹbọ ni àáfà àtọ́bá ní èsẹ̀ bọ àfi nọ́mbà wa àtà kó pè wá kájọ jókòó káwá kó àwọn ẹ̀rí tiẹ̀ wá káwa náà kó àwọn ẹ̀rí tiwa wá àwọn àáfà àlẹ́ bọ òun ni eléyìí o kódà ọ̀kan nínú àwọn àfáà Majid bin Sulaiman àfáà yẹn kọ odidi tíra tán mú ẹ̀rí twenty wa lórí pé gbogbo ń tà ń sọ yìí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ẹjẹ́ àwo díẹ̀ nínú àwọn ẹ̀rí yẹn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi sọ̀yí muslim ó lẹ́yìn èèyàn látù sọ lú ìlálùkùbò wà látẹ́jìlì sọ àléyà ẹ má máa kírun bíi sàárè ẹ má máa ṣàdúà níbi sàárè ẹ sì má jókòó lórí sàárè ìyẹn la fẹ́ràn gbogbo ẹ̀yin mùsùlùmí ilẹ̀ yorùbá mímọ́ sin òkú lé wàláì kèsì lànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí èkó ẹ máa kálu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ tó kú ẹ ti máa sàsọ́ọ́lẹ̀ ẹ̀yin ọmọ mi ti bá kú ẹ má o ìtẹ́ mùsùlùmí tí ilé ẹ lọ ṣe mí sí o àwọn èèyàn wà á mú wá pé ọ̀dà ń gbà náà ńgbà ẹni a máa àwọn kú bọ́ pé sọ bẹ́ẹ̀ à ń jẹ́ kó yẹ pé sọ wọ́n ànábì wọ́n sínú wọ́n á sin ànábì sínú ilé wọ́n sin sínú kíni o yàrá ẹ̀yin máa ń sin òkú sẹ́ẹ̀kùlé ni kí ló fa tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfa àti kílẹ̀ rẹ̀ àwọn ànábì ọlọ́run ibi tán bá kú sí náà máa ń sin wọ́n sí yàrá àyà wa Aisha lànábì sallallahu alayhi wa sallam ló kú sí ànábì dẹ̀ ti sàsọ́ọ́lẹ̀ tóun bá ti kú ẹgbẹ́ ọ̀tún òun Abubakar ni ó wà ń bẹ̀ ẹgbẹ́ òsì òun Umaru ni ó wọ́n sin ànábì yàrá àyà wa Aisha torí àsọ́lẹ̀ àwọn ànábì ọlọ́run gbọ́dọ̀ múṣẹ nígbà tí Abubakar kú wọ́n ti sápọ̀ ọ̀tún ìgbà tí Umaru kú wọ́n sápọ̀ òsì ẹjọ́ Usmanu níbo náà sí sí Ali ibo náà sí sí Abraham bona house àwọn mẹ́wàá tán gbàgbé àlùjànnà ibo náà sí wọ́n sí àwọn alùbádìrì ṣebí gbogbo àwa tá a bá lọ ájì gbogbo ẹ̀ làwa náà fojú rí ṣèbámu adébí bàkì ibi tán sin àwọn sàbẹ́ sílẹ̀gbẹ̀ẹ́ mọ́sálásí ànábì mẹ́dínà akúrí ibi tán sin àwọn èèyàn tá lọ jagun bádìrì gbogbo ẹ̀ lárí wọn ò ṣe sin àwọn sàbẹ́ nù ilé mímọ́ sin òkú nù ilé gbọ̀kọ̀ bálànà sùlámù mu ẹ bá ní ẹsìn òun ẹ mọ̀ wùlẹ̀ já sí yín nù ilé yàrá ni ẹ já sí yín sí kẹ́ẹ̀fìlẹ̀ ṣe súnà ànábì ànábì wọn ò sí inú ilé yàrá náà ṣe sí itọ́ dẹ̀fà nípa àwọn ànábì ọlọ́run ibi tán bá kú sí náà máa ṣe wọ́n sí àsọ́ọ́lẹ̀ dẹ̀ ti wà pé tí n bá ti kú o ọ̀rẹ́ mi àkọ́kọ́ tọ́jọ́ ọ̀rẹ́ mi tó kún mi lọ́wọ́ lórí iṣẹ́ ọlọ́ Abubakar ẹ̀sìn apá ọ̀tún mi Umaru ẹ̀sìn apá òsì kódà téèyàn bá wá dé Mọ̀dínà gan wọ́n ti sí ilẹ̀ ẹ̀ o ò lè lọ́pọ̀túnítì kọ́ fọ́kàn sàárẹ̀ ànábì o ò lè lọ́pọ̀túnítì kọ́ wá lọ́mọ fasọ́ra sàárẹ̀ ànábì kódà àwọn security wọn wọ́n mọ̀ lé yín ni pé ẹ má ṣẹbọ ẹ̀yin èèyàn tó dẹ̀ ẹ̀yin ará áfíríkà ẹ̀yin ará nàìjíríà ẹ̀yin ará kíló ẹ má wá ṣẹbọ ń bí o torí náà sísìn òkú nù lé kèé ṣèlànà síláàmù ìyẹn fàyè ká máa jókòó lórí ẹ̀lẹ̀ yọ fàyè ká máa kírun bẹ̀ ẹ̀bọ̀ ni eléyìí àwọn àdìsí míì tó pọ̀ ṣùgbọ́n ibi táwọn lọ́pọ̀ ẹ jẹ́ ká kúrò lórí eléyìí àáfà lára àárín ẹbọ òun náà ní kíni o ìtìyánul kuhan wàlẹ̀ ìrọ́f wàlẹ̀ mọ̀nàjìmín ká máa lọ yẹsẹ́ wò ká máa lọ́dọ̀ babaláwo bá wá ṣé ni wọ́n ló kọ ọlọ́run tí lè de kùránì tó bá já sí pé àáfà àtọ̀wá bá ní ìkóṣẹ́rìn àjò máa yí máa yí máa yí kùránì ọba yí òun tanra rẹ jẹ sànàbí sọlọ́lá àlọ́sálà sófi kọ́kọ́rọ́ kùránì só ń yí kùránì ẹ̀yin mùsùlùmí òdodo ní tá à ń sàlàyé fún yìí pẹ̀lẹ́rì láti inú ọ̀rọ̀ ọlọ́run àtàbí sọlọ́lá àlọ́sálà mímọ́ ẹ lọ wo sẹ́ ọmọ wa fẹ́ lọ lé ọkọ kò nídìí kẹ́ ẹ lọ wọṣẹ́ ẹ fẹ́ dáwọ́lé pírójẹ́ẹ̀tì kan kò nídìí kẹ́ ẹ lọ wọṣẹ́ ẹ jágbọ́n tánà bí kọsọ nípa mímọ́ lọ wọṣẹ́ náà káfí mọ bó ṣe burú tó lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀nà àtà àrọ̀fàn ẹ ń bá lọ bá adábígba wọṣẹ́wọṣẹ́ ìbá jẹ́ ìmáàmù tó ń wé láwàní tó nírùngbọ̀n àáfà lẹ́ńbẹ̀ẹ́lẹ́ lọ wọṣẹ́ gbogbo ẹni tó bá ti ń wọṣẹ́ anábì fasa aláwù àǹṣe ìn fasọ̀dákọ̀wù ọlọ́ọ̀bí ní nǹkan kan ẹ bá ń wo ẹ bá ń wo kádàrá mi ẹ bá ń wo ràwọ̀ mi ohun tó wá sọ wọn pé ah ìyáálé ọ̀kan ní ń ṣe ah n ti ń ṣe ọ́ o ti forí gbani n ti ń ṣe ọ́ nǹkan báyìí ni ọwọ́ àwòṣẹ́ fún ọ ìwọ náà wá nígbàgbọ́ nù tó sọ àdìsí méjì lọ́wọ́ wáyé ìkànnì lámùtúkúbálùlà òwúsọ̀ làátún àrùbà yìí nà yẹ òmàn ọlọ́run ní gba ìrun tó ọba kí fún forty days tó bá ti pété yẹn bá kú láàrin ìgbà ó kú sí kèfèrí nínú rìwáyà mi ó ní rẹni fàkọ̀dí káfọ̀rọ̀ bímọ unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ó ń tọ̀hún ti ṣe kẹfẹ́rì sí ntànà bí mu wa ẹ̀yin mùsùlùmí ẹja sọ̀ra ẹlòmíì wà ní pé àtọ́ ah, bá wọṣẹ́ ọmọ ń rí bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀rẹ̀ láyé àwọn sàbẹ̀ náà tí wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam táwọn èèyàn yìí bá woṣẹ́ ọmọ ń rí bẹ́ẹ̀ ànábì láwọn táwọn àlìjànú tán bá lọ fetí kọ́ wá tí wọ́n sọ fún wọn òun ni wọ́n wàá fi irọ́ ti ọ̀dọ̀ wọn wọ́n wàá fi kún mímọ́ lọ woṣẹ́ ẹ jẹ́ ká sọ̀ra fún ara ẹbọ tí yóò ba ẹ̀sìn wa jẹ́ ni ọlọ́run ti sọnu sọ́rọ́tù nàmìlẹ̀ ayà sixty five kúláyà alámù máa ń fi sàmáwá ti wà lárúbìlẹ̀ gọ́ọ́bà illallah ẹni tó bá yín woṣẹ́ ẹbí pé kílẹ̀ jẹ lálẹ́ àná ọlọ́run lé nǹkan bẹ́ńsọ́mà àtìlẹ̀ kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ yẹn tẹ́nìkan bá ń tàn yín jẹ ibi tẹ́ẹ̀tì mọ́nu kí mo jẹ lálẹ́ ìjẹta kí n máa jẹ láàárọ̀ ọ̀la àṣìbọ́ ọmọ kọ̀rọ̀ nǹkan simple tí ò mọ̀ yóò wá mọ tó wà wide and complex ẹnba tí a rí pòun ní bùkátà sí nǹkan kan ìsìkára ń bẹ ẹ ráwọn àfẹ́ẹ̀sìn láwùjọ yín kan kọ àdúrà ìsìkára fún yín tẹ́ ẹ máa ṣe ẹ ṣe náà fílẹ̀ aráka méjì ẹ bẹ̀ lọ́hùn tí nǹkan yẹn ọba lóore ọlọ́run ṣọrùn tí ọba ní lóore kò ní jẹ́ rọrùn èyí ò ní tànà bí kọ wa à ń sọ ni òjá lè mú àlàyé tó pọ̀ wá àǹfààní ká sọ ṣe ẹbọ lélẹ́yìn náà nínú ẹ̀ náà ni tàlíkù tàmáìm sọ nínú yorùbá lónìí tẹ́ ẹ bá délé hundred bóyá lé so nǹkan ta ló ṣe ìfáwọn èèyàn àwọn àfa. jama anabi sọ nínú àdìsí pé wàtàmáyìmọ̀ wà tíwá látàṣírí kún ó ní mímọ́ pọ̀fọ̀ ọ̀fọ̀ ọbú òun ni orúkọ tẹ́lẹ̀ mímọ́ pa ọ̀fọ̀ ọbú wàtàmáyìmọ̀ àsọ̀rọ̀ ẹ̀sùn kọ́ inú mọ́tò wẹ̀ tẹ́ mọ́sùn kankan nú mọ́tò ẹ̀bọ̀ lélẹ̀ ìkásọ́ra asùn kankan nú ilé ẹ̀bọ̀ ni asókọ́ ọrùn ọmọ asókọ́ bàràjì asókọ́ apá àsọ̀rọ̀ pàrọ̀ gbogbo orú àwọn nǹkan yìí wà tíwá látà mímọ́ sòògùn fẹ́ràn ànábì ní ṣírí kún ìlànà èṣù ni ìmú nǹkan mìíràn mọ́ ọlọ́run ni ẹ jẹ́ ká sọ ṣe àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́run ní jẹ́ kí ẹ̀sìn wa kò ní jẹ́ kí ó bàjẹ́ àáfàá lára ń tá a gbọ́dọ̀ sọ ṣe òun ni eléyìí náà pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ míì pọ̀ tó yẹ ká sọ ṣùgbọ́n kò sí àsìkò ní àwọn ntáwà sáré fi káàdì ìdánilẹ́kọ̀ọ́ ilẹ̀ òun làwọn ìbéèrè táwọn kan bi wá tá a rò pé kò ní dáa ká mọ̀ dáhùn rẹ̀ ká tó parí rọ̀mọ̀dọ́nà ní ọdún yìí wọ́n béèrè pé àti sojúṣe ọkọ àtìyàwó obìnrin tọ́lọ̀ ń bá kọ ilé fún tọ́wọ́ afọkọ ẹ̀lẹ́ ọba páàkì lọ sínú ilé sílé ìbáṣẹ̀rí àmú kọ ìbáṣẹ̀rí àmú gbogbo ẹ̀yin obìnrin tọ́lọ̀ ń bá jogún ilé fún ilé ọkọ yín náà lẹ́ẹ̀ máa gbé ẹ lè fi létẹ́ kọ́rẹ́ǹtì àwọn ọmọ yín lè máa gbé bẹ́ẹ̀ kẹ́ ẹ wá afọkọ yín lẹ̀ kó máa sọ́fà eléyìí ti lànà sílámù wọ́n tó béèrè kó bí ìtọ́ fọkọ lẹ̀ ọlọ́sọ ọlọ́jọ́jọ́ ọmọ lamẹ́ríkà ọlọ́jọ́jọ́ ń gbé bàdàn òun lọ Port Harcourt ọfọkọ ń sọ́fà eléyìí náà ti lànà sílámù ẹ tọ́jú ọkọ yín ojúṣe yín ni tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sọ́jọ́ ọjọ́ ọmọ ìpẹ̀lú yọ̀ǹda ọkọ yín pẹ̀lú àsìkò péréte tí ò ní da inú ilé yín rú àwọn tó tún béèrè pé aláwọn ọkọ kan wọ́n lè wọ̀ ní kíyàwó àwọn kó ní separate account nínú ìsìláàmù obìnrin lẹ́tọ̀ọ́ kó ní property bọ́kọ ẹ̀ náà sì lẹ́tọ̀ọ́ kó ní property nígbà tó lọ́wọ́ ní káwọn obìnrin ọmọ gbélé ó ní wà kí mìíràn sọ̀láàtà wà àti iná zakata ẹ máa kírun ẹ máa yọ sàkà àwọn àáfàá níbo lóbi ó ti yọ sàkà inú iṣẹ́ tán bá ṣe obìnrin lẹ́tọ̀ọ́ kó ní separate account tiẹ̀ tó bá wá ní kìí ṣe pọ́kọ ní ọmọ wa gbowó rẹ o eléyìí ni díẹ̀ tá a tún lè dáhùn bóyá ní last part a tún dá àwọn ìbéèrè yín mi abẹ́lẹ́ ọ̀kọ́jà sórí rẹ̀ àtijọ́ ọ̀gbìn alkiyama ilé ẹ̀kọ́ mọ̀fìlú náà sọ̀nẹ́sọ onígbọ̀wé ètò yẹn lè fẹ́ pè wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi.